wọ́n ní ọpẹ́ ní pẹ́ni sáyé àwọlé alára ìyìn nífẹ̀ẹ́ ní kájú àwọlé ajérò àdìbá fún ọ̀rọ̀ mọ̀dìmọ̀dì èyí tí kì í dúpẹ́ tó ń fojoojúmọ́ béèrè àwa ń dúpẹ́ o ọpẹ́ mi pàtàkì pàtàkì ó lọ sí ọ̀dọ̀ aláìlúwà aláṣẹ ìkejì òrìṣà ọlọ́fin àdìmúlà gbogbo ilé àwórì ọba ti ìlú adóodò kábíyèsí ọ̀tẹ́nibọ̀tẹ̀mọ́lẹ̀ ẹlẹ́ẹ̀kejì mo ṣe kábíyèsí o mo yíká ọ̀tún mòyíká òsì kádé ó pẹ́ lórí kígbà tó pẹ́ lẹ́sẹ̀ olórí àṣìṣe ẹ̀bí ìrùkẹ̀rẹ̀ àjẹjẹjẹ àdàbẹ̀rẹ̀ mo kí yín dáadáa kábíyèsí ẹ ṣé gan-an mo dúpẹ́ mo dúpẹ́ pé òkun lọ́wọ́ yín gbogbo iṣẹ́ ribiribi tẹ́ ẹ̀ ń ṣe nílùú adóodò gbogbo ẹ̀ là ń rí kábíyèsí ìgbà yín ti ń tù wá lára á dẹ̀ tù wá lára títí dọjọ́ alẹ́ lágbára olódùmarè mo dúpẹ́ mo dúpẹ́ pé òkun lọ́wọ́ yín o gbogbo àwọn nǹkan tẹ́ ẹ ti ṣe nílùú adóodò níwọ̀nba ọjọ́ díẹ̀ tẹ́ ẹ bọ́ sórí àpèrè àwọn baba ńlá baba yín inú wa dùn o gbogbo àwọn ọmọ adóòdò tá a wà lẹ́yìn odi tá ò sí nílé gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe gbogbo ẹ̀ pátá là ń rí lórí ayélujára kábíyèsí ẹ ṣé o adúpẹ́ adúpẹ́ pé òkun o aláyélúwà ọba olúṣọlá idris adébọ̀wálé lámìdí ọsọlọ ọ̀tẹ́níbọ̀tẹ̀mọ́lẹ̀ ẹlẹ́ẹ̀kejì mélòó ni ká wí mélòó ni ká sọ mélòó ni ká kà nínú ohun tẹ́ ẹ ti gbé ṣe níwọ̀nba àṣejú péréte tẹ́ ẹ débẹ̀ yìí ìfẹ́ tó jẹ́ pé ó ti ń ṣe bálabàla nílùú adóòdò tẹ́lẹ̀ ẹ tún dá a padà ẹ máa wo ohun tẹ́ ẹ tún ṣe lọ́wọ́lọ́wọ́ àti tẹ́ ẹ sì fẹ́ ṣe kábíyèsí apá ò ní kú yín o lórí ipò àwọn baba ńlá yín yìí ẹ gbó ẹ tọ́ gúnugún kan kì í kúléwe ẹ ní kúléwe kábíyèsí àgbódógbó ní tàgbò àgbórákòrò ń tìgbé ẹ ó gbó ẹ ó tọ́ dáadáa o kábíyèsí adúpẹ́ adúpẹ́ pé òkun o gbogbo àwọn ọmọ adóodò tó wà lókèèrè pátápátá tá à tí wá sílé láti ìgbà tẹ́ ẹ ti dórí ipò yìí a ohun tẹ́ ẹ ṣe nílùú adóodò ẹni bá ní ẹkú òun ló máa ṣáájú yín kú ẹ ṣe gan kábíyèsí o kábíyèsí mo dẹ̀ rú kinní kan o àwọn ọba nílẹ̀ yorùbá lẹ́nu ọjọ́ mẹ́ta yìí wọ́n ti ń ṣẹ́gun kan o ogun kí ni nǹkan tí wọ́n ń ṣẹ́ ìyẹn ni ẹgbẹ́ onígi ẹgbẹ́ oníyọ̀ ẹgbẹ́ aláta láàrin ọjà wọ́n ti ń ṣẹ́gun yẹn kúrò nílẹ̀ yorùbá ẹ wo àfẹ́ ẹgbẹ́ aláta àfẹ́ ẹgbẹ́ onígi àfẹ́ ẹgbẹ́ oníkíní kan kábíyèsí ẹ sì bá wa ṣe bẹ́ẹ̀ nílùú adó odò náà ẹ bá wa tú àwọn ẹgbẹ́ yìí ká kábíyèsí gẹ́gẹ́ bí òye mi tí ẹ bá fi lè tu ẹgbẹ́ onígi ẹgbẹ́ alátẹ ẹgbẹ́ elépo ẹgbẹ́ oníkẹrọsínì ẹgbẹ́ olóòró ẹgbẹ́ oníyọ̀ ẹgbẹ́ onímagi ẹ bá fi lè bá wa tuta lára àṣòro tá à ń dojúkọ nílùú adóodò ha ẹ tún ti ṣẹ́kan nú ẹ̀nìyẹn o kábíyèsí kábíyèsí mo dúpẹ́ mo dúpẹ́ pé òkun lọ́wọ́ yín o gbogbo ohun tí ẹ̀ ń ṣe nílùú adóodò làwọn ọmọ adóodò tá a wà lókèèrè náà là ń rí kádé ó pẹ́ lórí kíbà tó pẹ́ lẹ́sẹ̀ kó lóore ṣiṣẹ́ mo ṣe kábíyèsí orí adé o kẹ́ ẹ pẹ́ lórí ipò àwọn baba yín kọrin ìpèsè kábíyèsí o.